بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه نيوم تسير أجوكا رمينو اسم شعبان الجواب في أقوم من يدو أجساد مكاتني أجساد السلام عليكم ورحمة الله وبركاته منه àpẹẹrẹ pé ayé fẹ́ parẹ́ òun ni pé owó ọ̀pọ̀ ní oṣù pọ̀ láwùjọ wa ń sè òun lè jẹ́ apá kan náà àwọn àmì kéékèèké báyìí ti fẹ́ tẹ̀ ọ́ gbówó yẹn ti pọ̀ jù ẹ̀mí lè lọ ra ọkọ̀ two hundred million láwọn ọdún kéréje wa yìí náà ni o two hundred million ọkàn tí èdè pé ìbẹ̀rẹ̀ yẹn wọ́n máa sọ̀rọ̀ ní jáde wọn wọ́n bá sì fẹ́ wá sókè gbégi wọn ò ní rìn lórí òfurufú gbogbo bí òkúta gbàgàgàgà yìí náà ni ọkọ̀ tó fi rí báyìí two hundred million ní ẹ bá lé agbóró eléyìí ní ọdẹ yẹn wọ́n máa dìde owó yẹn ó ti pọ̀ jù wọ́n kẹ́ lọ kọ́ ilé wọ́n ní ìdílé tẹ́ yìí five hundred million lọ parí rẹ̀ tí wọ́n bá wá kọ́ ilé nìkan wọ́n ṣe géètì tí wọ́n ti pa wọ́n fi bàbá ọdẹ dùn wọ́n sì máa sanwó náírà ìgbélé irú pọ̀ láwọn báràkì rẹ̀ rẹpẹtẹ wọ́n lẹ́ẹ̀kan lọ́dún wọn máa ń dé ẹlòmíràn sì fi lẹ́sùn wúyìn ó ti pọ̀ jù táyọ̀ bàtà sàárà tí wọ́n ní káwọn èèyàn máa gbé tí wọ́n gbọ́ táyé bá múra àti parí àwọn èèyàn máa wo bíbíbíbi owó káàkiri ẹni ẹni ọ̀dẹ̀ nígbà. Abu Musa al-Ash'ari radiyallahu anhu wọ́n lè gbèsè ọlọ́run sọ̀lá ní sọ̀lá sọ pé láyà tó yá ní àlà náà zamanu. Tẹ̀síwò fún rọ́jò lójú sọ́dà kọ̀tí mìíràn zahabi ọ̀la ayẹ́gidù máa ń yà fọ́dọ̀ àmì ìlú àsìkò kan wà dé báwọn èèyàn tó já sí pé èèyàn náà ti máa ro sàárà góòlù káàkiri góòlù tún ju àwọn náírà àti dọ́là lọ àpé góòlù kan bí fún fìlà yìí à èèyàn ti súnlẹ̀ owó nìyí o góòlù tó fún ọwọ́ fún ẹ̀yẹ lásán ọlọ́run lọ́mọ iye owó tí wọ́n pè fún yẹn mílíọ̀nù sínú dọ́là gan wọ́n pè góòlù tó kún ọwọ́ ẹ máa gbé fún góòlù tó kún nù fìlà káàdì góòlù tó kún nù fìlà nìyí ilé tó á ní o a máa fi sàrà yẹn bí àwọn èèyàn kò ní rẹ̀ tó máa gbà lọ́wọ́ ẹ̀ tí wọ́n fẹ́ ká lóògùn báyìí ojú á tètè ṣètọrẹ àánú tó tó dé ìgbà tá a máa fi gba àwọn èèyàn tí wọ́n làwọn ò ní jẹ ìkejì wọn náà jíjẹ ọlọ́sọ̀lá àtàlásọ̀lá bẹ̀rẹ̀ pé wọ̀nyẹ́ ara rọ́jò àlùbáyìn mọ́ra yẹlò nàbí hí mìnkìlá tó lè já lọ́sẹ̀sọ̀ tẹ̀mísà. èèyàn ó sì rí obìnrin fọ́tì tí wọ́n máa jẹ aládùn ọkùnrin ẹyọ kan bóun ni wọ́n ti jẹ aládùn rẹ̀ wọ́n bá ti rí lásán ní wọ́n kẹ́dùn fáwọn náà tẹ̀ lọ́kùnrin tí ń kọjá lọ láìláha kí ni ó fà yẹn. من قلة الرجال وكثرة النساء nípa báwọn ọkùnrin ti máa kéré tó àwọn ọmọ ilé wọn pọ̀ gbogbo àwọn eléyìí ti ń ṣẹlẹ̀ o ẹnìkú máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbà nínú ẹ̀kọ́ tá a bù mẹ́rin ni pé ẹ̀yin obìnrin ẹ má máa sọ pé ẹ̀yin ni yín ẹjọ́ kan yọ fẹ́ sí i àwọn ọkùnrin náà wọ́n bá ní owó tó ń lẹ̀ fún wọn tó dẹ̀ nílà káyì orí ẹlòmíì lè lówó orí ìròyìn pé ìrọ̀rùn kì í ṣe owó òun nìkan lọ́rọ̀ olówó tó lè ná gómìnà rẹ̀ tó nílà káyì wọn ò ké sí wẹ̀ ìyàwó ẹ̀yọ̀ kan tó fẹ́ yẹn náà kó máa bá yí orí bọ́kọ̀ lọ nìyẹn máa fi ẹjọ́ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ alóbìnrin kan bẹ̀ ní imo state ìṣe muslim ọ̀gá àbí obìnrin bí ẹni ètè mùsùlùmí wọ́n ló pè ní ó súnmọ́ kó ti kúrò lórí ipò wọ́n pè ní commissioner for happiness wọ́n ń ké sáwọn ará Imo state pé àwọn obìnrin ti pọ̀ jù ní Imo state àwọn rí bíi two million lóbìnrin àwọn tẹ̀lé àwọn ọkùnrin tó wà ní Imo state wọn ò pé one million ẹ̀rí ẹ mọ̀ pé tẹ́lifù kọ̀ọ̀kan bá mẹ́yọ kọ̀ọ̀kan àwọn one million plus ni wọ́n máa wà lẹ́sùn alẹ́lẹ̀ wọ́n wá ní ìkéde òun lóun kéde lẹ́yìn ara ìmọ̀ yìí pé dọ́kì ẹ má jẹ́ kí lu yìí ọba jọ ẹ ti ń sọ̀rọ̀ kì í ṣe mùsùlùmá o káfíńlá jọ ẹ má jẹ́ kí mùsùlùmí tí ó bàjẹ́ o kẹ́rì kọ̀ọ̀kan mú ẹyọ kọ̀ọ̀kan sí àbí méjì méjì sí i kí ìlú yìí má bàjẹ́ o àtúntò fẹ́ gbà pé ìlú ọ bàjẹ́ olóńgbò ń sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ ibo yẹn bàbá mi tó bímọ obìnrin bí òṣèlè tí wọn àfọwọ́ pa òun gan ni ó sọ fún ẹni tí wọn gbọ́dọ̀ wọn pé bí kọmọ yẹn máa wá sùn tiẹ̀ wọn láyà àpẹẹrẹ ìkẹyìn wa dúníà nìyẹn àsìkò kẹ́ńbẹ́ táwọn bàbá wa ti lò bí báwọn ọmọ kéékèèké táwa bí àwọn ọmọ ọdún mẹ́wàá ọdún méjìlá àwọn bàbá ni ó ti máa ń rún iṣu lọ wọ́n ti máa gbá sọ̀tún wọ́n máa mẹ́rin wọ́n máa mú apẹ́rẹ́ lé àlọ́ láti máa lọ fi gbálẹ̀ di ẹ̀kọ́ ẹ̀rí tó torí rẹ̀ lọ sí àpẹẹrẹ báyé fẹ́ sàn ni. mo sọ tàkọ́kọ́ fún wa pé àwọn tá a bá ní sàárà ìdí a máa gbé kó tó di ìgbà tá a máa ti sàárà tó nígbà tẹ́lẹ̀ kejì yìí náà ni pé ẹ̀yin obìnrin ẹ má lera mọ́fà ìrìnkan ẹ̀yìn nìkan ni àdáni ìtẹ̀jẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣe náà tó bá tẹ̀ wọ́n náà ò ní wí mọ́ nígbà tó bá bímọ mẹ́wàá àbí ọmọ mẹ́jọ tọ́jú agbègbè nínú ọmọ mẹ́jọ tó bí ọkùnrin yọ mẹ́ta péré lọ́wọ́ àgbẹ̀ obìnrin márùn fáyé bí gbogbo yẹn ti ní lọ nìyẹn tí wọ́n mẹ́yọ kọ̀ọ̀kan tó ti máa dúró ọmọbìnrin rẹ tí ó lé lẹ̀ tòtòrí bẹ́ẹ̀ kájí tí bá fẹ́ ìyá ọkọ̀ wa fún ọ fẹ́ tó káwọn ọkùnrin náà lásìkò tẹpámọ́sẹ́ agbógbé ẹ̀sùn lásìkò kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ bó ni ti fi ẹ̀rọ kan lọ nítorí àwọn àmì àlùkìyàmọ̀ èyí tó ti ń ṣẹlẹ̀ láwùjọ wa káyé ẹ̀ bàjẹ́ lójú wa. سبحانك اللهم وبحمدك اشهد ان